aago mẹ́wàá òwúrọ̀ òtúrò kìkì láti iléeṣẹ́ ìlérò àmì òjìjà ikú tó one zero one point one akọ́tún ètò alfik fil islam olóòlètò tí ó máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí ẹ jẹ́ kí màá fààyàn lé ọ̀làdùnní bèrè lọ́wọ́ kí èṣe máa tókò ètò náà. wàlláhu alladhi la ilaha illa الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yọ́ olùgbà ẹgbẹ́ àdìjọ kojúmọ́ àtúndì ìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àlìfíkì òfìlè Islam lẹ́yìn tí Alimadina Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹ̀ rẹ̀ abẹ́ Allah kó túbọ̀ mọ́ bá a fi ṣàlékún dáadáa àti ìtẹ̀síwájú rere fún wa tó fi mọ́ àgbéga alálùbáríkà ọ̀làdùnní bẹ́ẹ̀ lórúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sàkí Allah ó jẹ́ ká rí yín pẹ́ dáadáa lójú pọ́n ẹ̀sìn Islam kó túbọ̀ bá a ṣe àlékún àáfíà fún yín kó túbọ̀ bá a pẹ̀lú yín lórí gbogbo àwọn àlámọ̀rí yín pátápátá insha Allah kí ọlọ́run bá kó túbọ̀ bá a ṣe àlékún ìkẹ́ àti ìlọsíwájú rere rẹ̀ fún yín. ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣíde ó èyí tí ó wá láti ọ̀dọ̀ rẹ̀ lọ́nkàn wọ́n fún àwọn nílàbárẹ̀ pé ìjọba ó ń fún àwọn èèyàn lówó ti ṣe kórìmátàlú covid nineteen wípé kí àwọn èèyàn kan máa fíìlì fọ́ọ̀mù àwọn náà wá gba fọ́ọ̀mù náà fíìlì nígbà táwọn fíìlì ẹ̀ tán wọ́n sá sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn lẹ́yìn àsìkò díẹ̀ lórí fóònù lọ́dún tó kọjá pé owó covid nineteen fẹ́ gba fọ́ọ̀mù rẹ̀ níjò ní pé ẹ fẹ́ gbà nọ́mbà báyìí báyìí ní kẹ́ẹ̀pẹ́ o láti mọ bí ẹ ṣe lè rí owó náà gbà àwọn wá pé nọ́mbà yẹn ẹni tó gba ẹni tó ó gbé fóònù wọ́n wá sọ pé kí àwọn sẹ́ndì àkáǹtì nàmbà wọn tó jẹ́ ti báǹkì kan ní pàtó àmọ́ àwọn kò lo báǹkì yẹn làwọn bá wá ẹnìkan tó ń lo báǹkì ọ̀hún àwọn wá sẹ́ndì àkáǹtì nàmbà yẹn sí ẹni náà tó kàkà tó fi yẹ kí wọ́n sẹ́ndì owó ìdẹ̀rùn covid nineteen kí aláàtì ó dún fifty two thousand naira ni wọ́n já nínú sixty two thousand naira tí ẹni ẹlẹ́ni ní lákàntì ẹ̀ àwọn pẹ̀lú ẹni tí ó ní àkáǹtì àwọn lọ sí báǹkì láti lọ rèé jẹ́ kí wọ́n bá wọn blọ́ọ̀kù ẹ̀ ní báǹkì àwọn wá làwọn rọ owó san ní owó tí wọ́n já wọn lẹ́yìn eléyìí àwọn ọmọọgbà tí ẹni náà tún lọ bá wọn ní báǹkì pé kí wọ́n bóun ṣí àkáǹtì wọn padà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ní ẹni yẹn ó tún wá lọ sí báǹkì pé òun fẹ́ gba owó ẹni tó ní àkáǹtì gangan ni ó lọ sí báńkì fóun fẹ́ gbowó bóyá báńkì ò tí ì bá yanjú n tó kọ̀ǹplẹ̀n lé lórí ni o bí kan ni o wọ́n ṣáàjì òye ní báńkì pé kò lè gbajú ẹgbẹ̀rún márùn náírà péré lọ látàrí pé wọ́n tún ti wọ́ọ̀kẹ́ fifty thousand naira kúrò nínú àkáǹtì ẹni náà kò má ẹni yìí wá sọ pé àwọn tí àwọn san owó tàkọ́kọ́ iná ni àwọn ò tún san tìkejì èyí tó ń lọ márùn-ún lọ́rùn báwọn àwọn wá fẹ̀sì pé ah, ah, àwọn kọ́ làwọn fa ẹlẹ́ẹ̀kejì yìí wípé ṣé àwọn làwọn tún bá san owó ẹlẹ́ẹ̀kejì náà ni àbí àwọn akọ́ làwọn bá san ó jẹ́ ìbéèrè tí àwọn fẹ́ fàyọ ní àárín o eléyìí ó ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ń lè yìí tó wá láti ọ̀dọ̀ Umar Abdullah láti US wọ́n ní pẹ̀lú bí Islam kò ṣe fún wa ní àǹfààní láti máa yan àyò yan ìkọ̀sìn láàrin àwọn ọmọ àrí pé ó ní ọmọbìnrin tó ṣe pé àwọn ra gold àwọn ń rà á fún táwọn ò sì ti máa nǹkan kan fún àwọn ọkùnrin wípé ṣé àwọn lè máa ra gold pamọ́ náà fún àwọn ọkùnrin àbí nǹkan míì ò ní àwọn lè máa rà pamọ́ fún àwọn tó jọ́kùnrin láti má bàa ṣe àbòsí láàrin wọn eléyìí ó jẹ́ ìbéèrè kejì ìbéèrè kẹta wọ́n ní bíjọba nàìjíríà ṣe ní pé owó five hundred naira àti one thousand naira kò ní value mọ́ báyìí àmọ́ àwọn ọlọ́jà kan gba àwọn owó five hundred one thousand ọ̀hún ṣùgbọ́n ọjà tó bá ṣe déédéé one thousand wọ́n lé ní one thousand four hundred àbí one thousand five hundred naira nítorí pé owó àtijọ́ ni èèyàn fẹ́ fi ra ọjà ọ̀hún lọ́wọ́ wọn wípé ṣe eléyìí kò bọ́ sí abẹ́ rìbá bákan náà ṣé kò tún bọ́ sí abẹ́ rìbá tí àwọn kan bá ń bá ní gba owó five hundred naira one thousand naira jọ wípé àwọn ọmọ bí àwọn ṣe lè kó lọ sí ẹ̀ka báńkì CBN tí wọ́n wá ń sọ pé lọ four thousand naira làwọn gbà lórí twenty thousand naira lápẹ̀rẹ̀ ìpè ṣe kò bọ́ sábẹ́ rìbá ẹ̀jẹ̀ ń darúgbà wọn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n tọ́ka sí téèyàn bá rójú ìgbà náà ló máa ń wá ìrójú káàkiri hmm. wọn níjọba àpapọ̀ fẹ́ pínwó fáwọn èèyàn nítorí àrùn àjàkálẹ̀ covid-19 wọn á ní kẹ́ ẹ lọ gba fọ́ọ̀mù ẹ̀yìn ń wá owó àwòfò ẹni tí ó ń ṣèkéde kò í ṣe dandan kó jẹ́jọba hmm. nítorí pé ẹ̀rọ ayélujára wọ́n wà ní àrọ́wọ́tó gbogbo èèyàn oníkálukú sì máa ń lò lọ́nà tó ọ̀pọ̀lọpọ̀ oníjàmbá ni máa ń forúkọ ẹlòmíì ṣèjàmbá hmm. wọn á ní kẹ́ fà káǹtì yìí ránṣẹ́ àwọn tàtàrà rẹ̀ wọ́n dénú àkáǹtì eléyìí tẹ́ fi ránṣẹ́ ẹ̀ lákáǹtì ní báǹkì yẹn àwọn àtàtàrà nọ́mbà tẹ́yìn fi ránṣẹ́ wọ́n kówó lówó nínú àkáǹtì tiẹ̀ bẹ́ẹ̀ ti ṣe susan náà lẹ gbọ́dọ̀ susan lábẹ́ òfin Allah ṣùgbọ́n ẹni tó ní àkáǹtì yẹn kò yẹ kó tún padà sí máa lo àkáǹtì yẹn mọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti tọrọ lọ́dọ̀ báǹkì pé kí wọ́n bá ń gbèrò láì jẹ́ pé ó gùn yín gbọ́ hmm. torí ayé bá a mọ̀ irun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tún lè ṣẹlẹ̀ ẹ bá mọ̀ pàgbára yín ka ẹ lè forí rọ ẹ sọ pé kò lọ sí àkáǹtì rẹ̀ padà agbára yín ọba ka tẹ́ lè forí rọ ẹ bá dá mọ̀ràn pé kò lọ sí àkáǹtì mi torí ẹ òun á lọ dá sí lẹ́yìn hmm irun tó ṣe lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ tó ti kọjá tó wá tó wá ṣe wọn ń padà bọ̀ wá báyìí pé irun tá a wí tún ti ṣẹlẹ̀ o <laughs> ó tún forí rọ kò sí nǹkan kan tẹ́ forí rọ hmm. òun ni ọ̀sàbàyà gbàgbà pàgbàrò ń kà ẹnìkan òṣìṣẹ́ tí ó mì tí ó tí ó tí ó mì òun lẹ́sẹ̀ torí rẹ̀ òun náà ní kó máa dágbọ̀ òun ní máa dáràn hmm. ẹni tó ní gbàdúrà ti gbọ́ lófin ṣẹ̀ríyà ó ní níbi ṣíṣe dáadáa sáwọn ọmọ wa àwọn alọ́mọbìnrin táwọn ti ń ra wúrà fàdákà pamọ́ fún torí obìnrin tó bàjẹ́ láì jẹ́ pé àwọn sì ń ṣerú rẹ̀ fọkùnrin kí ni táwọn lè ṣe táwọn òfin ní jẹ́ alábòsí láàrin yẹn àkọ́kọ́ gold àti silver diamond àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan ọ̀ṣọ́ ni fáwọn obìnrin kì í ṣe nǹkan ọ̀ṣọ́ rárá fáwọn ọkùnrin torí ẹ nǹkan tí oníkálukú nínú àwọn ọmọ yín bá ń bùkátà lásìkò kọ̀ọ̀kan tẹ́mi bá ti ń ṣe tiẹ̀ fún ẹ̀ jálábòsì. lópin ìgbà tó bá ṣe pé àsìkò tẹ́lẹ̀ yìí ló tó láti jẹ́ pé kẹ́ ẹ ṣe nǹkan báyìí fún tẹ́ ẹ ṣe fún láì kò bìlà pẹ̀lú èèlò lẹ fi ṣe ń tẹ́ fẹ́lẹ̀ yìí yàtọ̀ sí ìtẹ́ fi ṣe tọ̀hún fún tọ̀hún ibi tábùsí ó ti ṣẹlẹ̀ ní kíkẹ́ sọ pé ọmọbìnrin yìí nìkan ló jẹ́ mí ní kí n ṣe dáadáa sí gbogbo ẹ̀yin yòókù ẹ ra yín ni wọn ò ní dáadáa kan ṣe fẹ́ nìkan nu yín níjọ́ tẹ́ bá ti rò ó bá wọn láì kò tí ì ṣe ẹ ti máa wọ abẹ́ ìṣirò pé alábòsí nìyí ṣe lè jẹ́ ti ṣe jẹ́ wọ́n ní pẹ̀lú bí ìjọba ti ṣe sọ pé àtẹgbẹ̀rún náírà àtẹ́ẹ̀dẹ́gbẹ̀ta náírà àwọn ti kó agbára jíjẹ́ owó kúrò lára rẹ̀ so igba náírà nìkan ti tẹ́lẹ̀ ni wọ́n lè máa ná dìgbà kan bí ẹnìkan bá wá ń tajà lọ́ba lòun gba owó tí wọ́n ti kákó ńlẹ̀ o ṣùgbọ́n wọ́n máa gba wọ́n máa fẹ́ gbẹ̀rún kan wọ́n máa gbà nípò àpò mẹ́rin wọ́n máa fi àpò méjì wọ́n máa fi gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ṣé eléyìí ò sínú rìbá ẹ̀ ni tí wàá bá gbà kí ló ti fẹ́ sí sọkàn fẹ́ kójọ lébi pépà jẹ́ pé kò ní nítumọ̀ kankan ká lè bá a máa pè ọ́ ní òpònú olùfowóṣòfò àjẹgbárùn ó ní rárá o òun mọ ibi tóun ó gbégbà tóun títí tóun fi lọ gba owó tuntun tó bá jẹ́ bẹ́ẹ̀ kan gbọ́dọ̀ dípò ẹgbẹ̀rún kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta gbọ́dọ̀ dípò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bákan náà ẹni tó ní ẹ máa kówó tí ẹni lọ́wọ́ wá ń mọ bí wọ́n ṣe kó lọ CBN tí wọ́n fi fi gba pépà tuntun àmọ́ wọ́n máa fi yé báyìí gba yé báyìí rìbá lò náà nítorí pé àbálò àbábọ̀ rẹ̀ owó lọ́sà padà fi gbà bó bá yẹ pé ó ti di pépà pọ́nbélé tí ò ní tu màmá ńlọ wá ń ṣe báwọn á sọ pé bóyá ọ̀fẹ́ kójọ fún ìtàn ọ̀fẹ́ máa fi pìtàn fáwọn ọmọ àtàrọ̀ ọmọdé ọmọ ẹtì ẹ̀kọ́ tí wọ́n ń ná gbà kan ni àmọ́ bó náà bá ti pọ̀ débì kan àkínlá fẹ́ fi ṣe kó fi wá kúnlé ẹnìkan ló ń lè kó lọ sáwọn stéètì kan níbi táwọn ìjọba tí wọ́n ti sọ pé káwọn èèyàn máa ná so wọ́n máa gbà ń bí wọ́n lọ ná lọ́hùn owó náà lọ ń gbà nù nítorí pé lọ́dọ̀ tiwọn àǹfààní rẹ̀ ò tí ì tàn ẹ sì mọ̀ pé àbálọ àbábọ̀ rẹ̀ àwọn alákòóso ìjọba gbọ́n bẹ̀ àwọn ni wọ́n ṣàgbàtẹ̀rù bí wọ́n ti báwọn èèyàn pààrọ̀ rẹ̀ sí tuntun ìtumọ̀ ẹ máa ná lọ́nu sọ̀kí á nìtumọ̀ pọ̀ fẹ́ máa fi ẹgbẹ̀rún mẹ́rin ọ̀fẹ́ máa dínkù nínú ogún ẹgbẹ̀rún fẹ́ni tó bá kó ogún ẹgbẹ̀rún fún ọ rìbá ni wọ́n ń pè léyìn kọ̀tọ́ lábẹ́ òfin Allah. àwọn èèyàn wa kọ́ńkálukó nífura nítorí èlé kókó tó bá wa àti kò dẹrùn fóníkálukú ká má ti torí ẹ̀ tó máa lọ lùgbà òfin Allah. òfin Allah kò gbà kí n fi ẹgbẹ̀rún kan gba tó dín sí ẹgbẹ̀rún kan kọ́ gbà kí n fi ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kí n fi gba tó dín sí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọgọ́rùn-ún mílíọ̀n n gbọ́dọ̀ fi gba tó dín sí ọgọ́rùn-ún mílíọ̀n owó oríṣi kan náà sì ni torí pé ìṣújú kan bẹ lára náírà lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi mú kí gbogbo òṣèṣì yìí kọjá haram òun náà ni pé agbábi kan nìkan ni wọ́n ti láwọn kanlẹ̀ tó sì jẹ́ kíkanlẹ̀ àwọn agbábi kan àwọn alákòóso bẹ̀ ń tún ké tatata ni pé ẹ máa gbà gbogbo ilé ìfowópamọ́ tó bá kọ̀ láti gbà ìwé táwọn fún táwọn fi ṣèdẹ̀kùn fún láti sí ẹ̀ka iléeṣẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àwọn gbẹ́sẹ̀ lé so ètò túmọ̀ sí pé owó yẹn sì tún tà ń bẹ̀ wọ́n níbo wá ní kánò wá wà sí jọ́sì níbo ni kánò wà sógbómọ̀ṣọ́ níbo ni Kaduna wà sógbómọ̀ṣọ́ mo bá gbowó jọ́sì mo lè kó lọ kánò mo bá ń na kánò mo bá gbowó lógbómọ̀ṣọ́ mo lè kó lọ Kaduna mo bá ń gbà ń Kaduna àbí kánò so àti wàá sọ wípé iye báyìí ní ti gbà rìbá lélẹ́yìn o àmọ́ tó wáá pé gbogbo nàìjíríà ti bú tòró rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣòfin lọ́ba múlẹ̀ káríkárí ni sokò bá jẹ́ nǹkan mi àmọ́ kò tí ì múlẹ̀ káríkárí. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wọlé tí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tó jẹ́ ti ẹ̀ka ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ yóò tún wáyé inshallah ní ọ̀túnla sunday kí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n rọ́jàb fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́kú ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty twenty three bàkàtà bíyà ní ọjàba central mosque láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra ma'arijul qabul insha allah asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀ jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ àwọn náà ni wọ́n sì mọ̀ dáa lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ allah yóò ṣe rọrùn fún wa yóò sì ṣọ́ ẹnì kọ̀ọ̀kan ju ìgbà náà lọ zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábìnú tá a lè máa fi pè wọlé fún àti bèrèbèrè kan àbí kejì tí a bá ní láti ilẹ̀ nàìjíríà àti láwọn orílẹ̀-èdè àgbáyé yòókù náà ẹ lórúkọ yín o. hello. hello. five nine plus two two three three three four eight eight eight zero nine 2348083293896 ó ti já ọ̀dà ẹ jẹ́ kí a mú ìbéèrè eléyìí wá wọ́n ní ṣé ọ̀ràn yẹn ni ká ṣe bisimilá ṣáájú ká tó bẹ̀rẹ̀ àlùwàlá àbí àìṣe rẹ̀ ṣáájú àlùwàlá ba àlùwàlá jẹ́ wọ́n tún ní ẹ jẹ́ kí a mú pèlè ẹ ló kọ yín o. ó kọ yín. salaamu aleykum asalaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. hello à ń gbọ́ yín. hello. ó kọ yín bí ẹ ti ń pè yín. láti bo láti wo. ìbéèrè yín. ẹjọ́ mo fẹ́ bèrè pé ẹni tó bá ṣe ìrìnàjò láti bẹ̀lẹ́ ọlọ́run wò. Hmm. ṣé ìgbàláyè wà fún láti ṣe múra ju ẹyọ kan lọ lórí ìrìnàjò ẹyọ kan. ọ̀dà. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. náà. ni wípé alimusaza ẹjọ́ hmm. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àti kókó láti lè dá mọ̀. Ọ̀dà. Ọ̀rẹ́gun, sọ́ra wọn tẹ̀lé ẹ lórúkọ yín o wàlẹ́gùn sálàmù rahmatulah ó kọ́ yín ẹ ti ń pè. ẹgbọ́ ẹ bá gbọ́n sókè díẹ̀ sí kílẹ̀ púpọ̀ yín àti wo. ìbéèrè yín. Hmm? hello kílẹ̀ ni wọ́n ní ọ̀dà tìró òkè tọ̀. ọ̀dà kọ́ ti yé. alhamdulilayi ẹni tó rìnrìn àjò láti lọ sí ọmọrá ǹjẹ́ ìgbàláyé wà fún láti ṣe ju ọmọrá ẹyọkan lọ nínú ìrìn àjò ẹyọkan àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú ṣẹ̀ríà wọ́n sọ pé kò sí ní tó níbẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik rahmatulahi alayhi àwọn wò pé ìrìn àjò kan ọmúra ẹyọ kan ló yẹ kó ṣe nínú rẹ̀ hmm. torí kò lè bá jẹ́ ẹni tó ṣe pé ìbàbàrà káàbà kò ní yọ dànù kúrò lọ́dọ̀ rẹ̀ hmm. àmọ́ ńgbà tó bá ti jẹ́ pé inú ìrìn àjò ẹyọ kan ìṣòro múra méjì mẹ́ta mẹ́rin márùn ìbàbàrà káàbà yóò máa dínkù lójú rẹ̀ hmm. torí ẹ̀ kí eléyìí ọmọ bá wáyé Al-Imam Malik wọ́n ní ìrìn àjò kan ọmúra ẹ̀yọ̀ kan lọ́yọ̀ kọjẹ́ eléyìí jẹba àmọ́ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọ pé àwọn ò rí nǹkan tó burú níbẹ̀ wọ́n ní almultazam ń bo ní jẹ́bẹ̀ àyè tí ń bẹ láàrin ilẹ̀kùn kaaba àti alhajar aswad ni wọ́n pè ní almultazam lára kaaba àti dáàmà kò ṣòro ń ti ń bẹ láàrin ilẹ̀kùn kàábà sí ibi tí òkúta dúdú ara kàábà tó wà. wọ́n sì béèrè láti kó wípé ǹjẹ́ ń bẹnu súnà pé ká máa létí fọkùnrin. lílétí ro ń bẹnu nǹkan tó tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya yálà fóbìnrin àbí fọkùnrin fóbìnrin yóò jẹ òge hmm. fọkùnrin yóò jẹ pé nídìí hmm. tó bá nídìí tọ́pẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní máa ń lé tìrò hmm. so ṣùgbọ́n ẹ máa póríṣiríṣi tìrò lọ́wọ́ àlàyé nìyí hmm. àwọn tìró wà tó yẹ kí wọn máa fi móbìnrin malẹ tìró wà tó yẹ kí wọn máa fi ṣe ọmọlàkejì léṣe hmm. tẹ́pẹ́ tí ojú rẹ àtẹni tí ọfẹ́ fi tìró ọ̀ràn rẹ wò tó bá lè ṣe mẹ́rin wàhálà bọ̀ so àwọn tìró àdánù àwọn tìró orí ibú mùsùlùmí ò gbọ́dọ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ lórúkọ yín o. ẹ̀lọ́ sàwọn ìkọ̀ǹtùlà. wàlẹ́kùn sálàmù rahmatullahi wa barakatuh tí ó kọ́ yẹ tí ń aisha ni sọ láti ìbéèrè yín. ìbéèrè ọmọ òrukàn tí bàbá rẹ̀ kú. ọ hmm. wá fi ilẹ̀ lẹ̀ ẹni tó wá fi rẹ̀ tó obìnrin tí mójútó ọ wá pé wọ́n kọ́lé síbẹ̀ wọ́n á gbowó wọ́n á fi lọ ra ilẹ̀ yìí fún ní orí ṣé bá fẹ̀yà ìlànà bẹ́ẹ̀. ẹlẹ́kejì tí tí obìnrin bá ń kí sábà kí jọmọ ibi tá à ń kí jọmọ ọ̀hún ṣé ká mọ́ kí jọmọ ṣé ká kéhùn sókè àbí ká mọ́ kéhùn sókè òun ló tọ́ sí. ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ó ti yé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni pé ọkọ ìyàwó tó níyàwó méjì hmm. so sáyé tó ń kọ́kọ́ bẹ̀ ó ní bí ọmọ márùn àtàwọn alábàtọ́ mi bóyá bí ọmọ méjì hmm. so gbà gbogbo gbà tí ọba kan bá yóò ra nǹkan déédéé ní ìyàwó tó bẹ̀rẹ̀ fẹ́ tó wù sí lọ́mọ so tí alẹ́ ẹ bá tún fi pé à pé ó ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ó bá bọ́ra mọ̀ sọ pé kò ní fọ́múlà bó bá ti wù pé tó bá tán ṣe bóun lòun ó tó rà owó oṣù ni ọkọ ìyàwó yẹn sì ń gbà ẹ pé bí ó lè jẹ́ pé àsìkò tó bá ti gbowó yẹn tó ti rà nǹkan. hello hello kí ni ọkọ máa ń rà fún ìyàlé tó ti ní kí wá ní máa ń rà fún ìyàwó kejì tóun ò sì bímọ púpọ̀. àní nǹkan nǹkan jíjẹun pé alápèjú èmi rẹ́sì ọba mhm. aráyé ike márùn fún ìyálé hmm. ó sì rà bẹ́ẹ̀ fún ìyàwó náà. ó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi alhamdulilayi ẹni tó ṣe pé ó fi ọmọ òrukàn sílẹ̀ sáyé tó wá jẹ́ pé àbúrò rẹ̀ obìnrin ti mójútó lẹ̀ tó wá rí i pé ilẹ̀ ti bọ́ sójú gbàrú ti bọ́ gbòòrò wọ́n wá fi lẹ̀ yẹn fún àwọn ọmọ tiẹ̀ pé kí wọ́n kọ́ lélẹ̀ lórí. owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ wọ́n fi lọ ra lẹ̀ míì fún ọmọ òrukàn yẹn ní ibi tí owó ọba ká nítorí dájú ni pé àbòsí ńlá òun náà ni ìyá ti mójútó ẹrù ọmọ òrukàn yìí ló ṣe kò sì ronú hmm. ọ̀kan nínú àwọn ọmọ òun náà yóò wà ní kékeré nígbà tó ń bá kú hmm. òun náà bọ́ sí táwọn náà jàǹbá hmm. nípa jíjẹ owó rẹ̀ jíjẹ owó ọmọ òrukàn túmọ̀ sí pé náà lẹ́ ń jẹ sínú á hmm. ah, ń jẹ́ ṣe ìyá ẹ̀gbọ́n o wàláì tàlá ẹ̀gbọ́n torí lábẹ́ òfin ṣẹ̀ríà iná lẹ́ ń jẹ sínú hmm. olùwàlẹ́dàá sọ pé innal ladhina yaquluna amwalal yatama zulman innama yaquluna fi butunihim nara wa sayaslawna sa'ira àwọn tó ń jẹ owó ọmọ òrukàn níjà àbòsí iná ni wọ́n ń jẹ sínú ara wọn láti ayé ń bì hmm. tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà wọ́n wọ́n náà sa'ira Hmm. Ah, abẹ Allah kó má ṣàwá ló lórí ibú hmm. eléyìí ṣe nǹkan àbẹ́rẹ́ níbi táwọn èèyàn bá ti jẹ́ porí wọn bá pé hmm. nítorí pé àbòsí tó bá pẹ́ yìí ni wọ́n ṣe ṣe ẹ̀yin náà mà lábòsí kí wọ́n ló dé nígbà tó tọwọ́ ti yín bọ́ sọ́dọ̀ ẹlòmíì tẹ́ mà lábòsí ah, alábòsí lọ́mọ èèyàn torí délé ilé ọmọ náà nílẹ̀ rẹ̀ gbogbo ń tẹ́ bá kọ́ lórí rẹ̀ ọmọ náà ló ní nítorí pé ẹni tó nílẹ̀ ló nílé ọtọ́ hmm. sọmọ láti sọ pé ilẹ̀ ni bàbá mi fi sílẹ̀ fún mi ẹ ń gbalẹ̀ mi bó ṣe wà hmm. gbogbo páálí yín tẹ́ gbé sórí rẹ̀ gbé kú hmm. wọ́n ní kì í ṣe páálí ilé ni ọ̀dà gbé kú lórí ẹ̀. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹjá bẹ̀rù Allah ẹjá rántí pààrọ̀ náà kù níjọ́ tá a bá kú kì í ṣe dandan kí gbogbo ọmọ ọ ti dàgbà ẹnìkan náà ni ọmọ mójútó wọn ó lè já àwọn bọ̀dá wọn ó lè já àwọn àǹtí wọn ó lè já àbúrò tiyín ó lè jẹ́ gbọ́n tiyín ìtẹ́yìn hmm. náà ń ṣe ṣe é fẹ́ kún ṣe fọ́ọ̀mà tiyín náà. Hmm. wọ́n ní káwọn obìnrin máa ń ṣe sọ láti ní jàmá ṣé ìmáàmù wọn lè gbóhùn sókè bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ṣe pé kò sọ́kùnrin kan tó lè fetí kọ́ ní tí lè máàmù yín bá ń kà kò sí wàhálà ń bẹ̀. Hmm. wọ́n lẹ́ni tó níyàwó méjì ìyáálé wa jẹ́ pòǹtì lọ́mọ bíi márùn-ún ó tún láwọn ọmọ tí ń gbàtọ̀ ọmọ bíi méje lọ́dọ̀ rẹ̀ so iye oúnjẹ tó wá rà fún ìyáálé náà ni ó rà fún ìyàwó kékeré so ǹjẹ́ ṣé ìṣèdọ́gba wà ń bẹ̀ yẹn àbábòsí ẹni tó bá jẹ́ pé gbogbo ìgbà tí ọkọ tí ọba ti ra jẹ wá sílé iye ń tọ́ rà fún ìyáálé náà ni ó rà fún ìyàwó tí ò tí ì lọ́mọ àbòsí mẹ́mẹ́ nítorí pé ńjò ni wọ́n tó jẹ ráìsì kóńgò márùn tán hmm. ńjò làwọn ọlọ́mọ márùn méje lọ́dọ̀ ó ti jẹ tiwọn tán hmm. so ń tọ́ yẹ kó ṣe ni pé tó bá rà wá ní ìgbà tí ò sóúnjẹ lọ́dọ̀ ìkíní wọn dọ́gba kò gbọ́dọ̀ tuntun ra wa fún ẹnì kejì àfìgbà títà ẹnì kejì bá tó tàn eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh ìbéèrè lè wọ́n ní ṣé ọ̀ràn yẹn ní ká ṣe bisimilá ṣáájú ká tó bẹ̀rẹ̀ àlùwàlá àbí àìṣe rẹ̀ ṣáájú àlùwàlá ó ba àlùwàlá jẹ́ wọ́n ní ṣé àwọn lè ṣe bisimilá wọ́n ní gbólóhùn bisimilá ò ní wíwí pé ṣé ká wí sókè nínú tọ́ílẹ̀tì ó tọ̀nà àti pé ṣé inú ilé ìwẹ̀ lásán ni a ti lè wí bisimilá tá a bá fẹ́ sí àlùwàlá ni àbí àti nínú tọ́ílẹ̀tì gangan wọ́n tún wá ní àwọn gbọ́ nípa àwọn hadithi kan tí anabi sallallahu alaihi wasallam sọ wípé ká máa ṣe ká má ṣe kọjú sí àlìkíbílà nígbà tí a bá fẹ́ tọ̀ tàbí ṣe gá àwọn tún wá gbọ́ hadith míì pé àwọn ará ìlú Madina ó ní hadith yẹn ń bá wí ṣé lóòótọ́ ni lákòótán ìbéèrè wọn tó fara pélé wọ́n ní tá a ń lọ nínú pápá tàṣìfẹ́ tọ̀ níbi tí kò ti sí pé bóyá ẹsẹ̀ ọ̀tún lágbèwọlé ẹsẹ̀ òsì lágbèwọlé àbí ẹsẹ̀ ọ̀tún lágbèjáde wọ́n ní ṣé dandan ni ká ṣe àṣkárù ṣáájú àti tàbá ṣe tán bẹ́ẹ̀. alhamdulilayi adika nabi sallallahu alayhi wa sallam ó wá tó sì hàn lórí pé ká ṣe bísímìlá ṣáájú àlùwàlá wa. ayọkùnrin ṣe é ó ti já hello ó ti já náà. so ó ní ká ṣáájú àlùwàlá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olùmọ̀ sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. ṣùgbọ́n ní báyìí púpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n dé káyìn àwọn ní tábà wo àwọn ọ̀nà púpọ̀ tó gbà wá a pè ní hasanun lagayre nítorí wọn ti pé hadithu ba'if àti hadithu ba'if àti hadithu ba'if ọ̀kan nínú wọn fún ìkejì lágbára ìkejì fún ìkẹta lágbára gbogbo ẹ̀ di hasan lagayre yẹnni kó tó sẹ́rì nínú àwọn àdìsí yẹn wọn lọ́rọ̀ anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam tó ní láwùdó alimalam yasam bisimilah yaare kò sí àlọ́ àlá fún gbogbo ẹni tó sàlọ́ àlá tí kò dárúkọ allah sí èyí tó máa ń sì pé ọ̀ràn yẹn ní ká dárúkọ allah ẹ dárúkọ allah yìí kódà kó sì pé nínú tọ́ílẹ̀tì lópin ìgbà tó bá ṣe pálọ̀ àlá lẹ fẹ́ ṣe bí àlọ́ àlá tó wọnú ìwẹ̀ jánábà bí àlọ́ àlá tẹ̀tẹ̀ fẹ́ ṣe tí ò wọnú ìwẹ̀ jánábà lórí àwọn olùmọ̀ sọ pé ká sọ pé bisimilahi rahman wa bisimilah níbẹ̀rẹ̀ àlọ́ àlá ọ̀ràn yẹn ni ká sì dárúkọ allah láyé ibi tẹ́ wà yẹn eléyìí makoro òun ní ta kórìíra ni hmm. àní ti torí ta kórìíra kápá ntọ́jú ọ̀ràn yẹn kápá ti hmm. torí ẹ dárúkọ allah náà níbẹ̀. Hmm. wọ́n ní àwọn gbọ́ pípẹ́ nínú àdéhìí kan pànàbí sallallahu alaihi wasallam oníjẹ bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀ àbẹ̀fẹ́ ṣe ẹ̀fẹ́ tọ̀ ẹ̀ gbọ́dọ̀ kọjú sí alqibla so àwọn á tún wá gbọ́ pé wọ́n ní Madina lọ bá wí ẹ̀ ń kàn gbọ́ lera wọn náà ni hmm. so ẹ̀ gbọ́ níbi tí wọ́n ti yànnàna rẹ̀ fún yín hmm. so anabi sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sàhábà rẹ̀ wípé ẹ ò gbọ́dọ̀ kọjú sí alqibla nígbà tẹ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ abẹ́ fẹ́ tọ̀ hmm. ẹ ò sì gbọ́dọ̀ kọ̀yìn sí wàlàkín ṣàrẹ́kù àwòrán-rẹ́bù ṣùgbọ́n ṣe ni kẹ́ kọjú sí ìbùlà àbí ìbùwọ̀ oòrùn hmm. ìbùlà àbí ìbùwọ̀ oòrùn hmm. ọ̀rọ̀ ẹ ò gbọ́dọ̀ kọjú sí àlùkébílà tọ̀ ẹ ò gbọ́dọ̀ kọjú sí àlùkébílà yàgbẹ́ ọ̀hún kò sí nǹkan kan tí ó yí padà láti ìlú sí ìlú gbogbo olúlé ayé pátákà ẹ gbọ́dọ̀ yàgbẹ́ kẹ kọjú sálì kìbìlà hmm. ẹ ò gbọ́dọ̀ tọ̀ kẹ kọjú sálì kìbìlà hmm. ṣùgbọ́n sẹ́ríkù àwòrán ẹ kọjú sí ibùlà àbí ìbùwọ̀ oòrùn hmm. eléyìí táwọn ẹbí sọ ń bẹ̀ ń lọ bá Madina wì àti ibi tó bá dàbí Madina ńṣe ni kẹ́ ẹ máa kọjú sí bùlà oòrùn tẹ́ bá fẹ́ yàgbẹ́ àbẹ̀fẹ́ tọ̀ ẹ kọjú sí bùwọ̀ oòrùn tẹ́ bá fẹ́ yàgbẹ́ àbẹ̀fẹ́ tọ̀ Madina lélẹ́yìí báwí àtìlú tó bá dàbí Madina kọ́dà kó jẹ́ pé àtòdìjẹ́ Madina gàgà ni bíi al ní Madina ibi tá ń kọjú sí tó máa fẹ́ ṣe sọ̀lá òun náà ni ìbùwọ̀ oòrùn hmm. ah, òun náà ní gúúsù gúúsù ni wọ́n máa ń kọjú sí tó máa fẹ́ ṣe sọ̀lá ní Madina tó ní Yemen ibi táwọn máa ń kọjú sí tó máa fẹ́ ṣe sọ̀lá ní àríwá so anabi wa sọ pé ẹ má kọjú sí alùkébìlà ẹ má kọ̀yìn sí alùkébìlà ó túmọ̀ sí pé tó bá kọjú sí alùkébìlà Madina ó ti kọjú sí gúúsù hmm. tó bá sì kọ̀yìn sí alùkébìlà tó ń yàgbẹ́ tó ń tọ̀ ó ti kọjú sí àríwá kí ló wá ṣẹ́kù kọjú sí ibùlà àbí ibùwọ̀ oòrùn ìkọjú sí ibùlà àbí ibùwọ̀ ní Madina ó túmọ̀ sí pé o ti yẹra fún àti kọjú sí alqibla o sì ti yẹra fún àti kọ̀yìn sí alqibla bẹ́ẹ̀ náà ni ní Yemen Yemen ibi táwọn ń kọjú sí tí wọ́n bá ṣe sọ̀lẹ́ òun náà ni àríwá ó túmọ̀ sí pé tó o bá kọjú sí àríwá yàgbé àbọ̀ o ti kọjú sí alqibla hmm. tó o bá sì kọ̀yìn sí àríwá tó o dojú kọ gúúsù o ti kọ̀yìn sí alqibla. Mm kí ló ṣẹ́kù Yemen náà ní tó ṣẹ́kù Yemen ni pé kọjú sí ìbùlà àbí ìbùwọ̀ ọ̀run hmm. tẹ́lẹ̀ yìí bá ti yé wa àjẹ́ pé ọ̀rọ̀ kọjú sí ìbùlà àbí ìbùwọ̀ ọ̀run ọba Madina àti ibi tó bá dàbí Madina wì hmm. àti ibi tó tún jẹ́ àtòdìjẹ Madina ibi tó bá wì hmm. ṣùgbọ́n ní Nàìjíríà ń bì tí wọ́n wà ọ gbọ́dọ̀ kọjú sí àlùkíbílà yàgbẹ́ ọ gbọ́dọ̀ kọjú sí àlùkíbílà tọ̀ níbo lọ́wọ́ á ìyẹn ni kó ọ̀gbọ́dọ̀ ibi tó jẹ́ àlùkíbílà ní nàìjíríà tí wọ́n ń bi ibùlà oòrùn tó bá ti lè kọjú sí ibùlà oòrùn o ti kọjú sí àlùkíbílà hmm. tó bá sì kọjú sí ibùwọ̀ oòrùn o ti kọyìn sí àlùkíbílà hmm. kí ló wá ṣẹ́kù fáwa kọjú sí gúúsù àbáríwá hmm. ìyẹn ni pé tẹ́yìn ọba ṣègbọ̀nsẹ̀ abẹ́fẹ́ tọ̀m̀bí ẹ kíyèsí ṣé gúúsù ni mo kọjú sí àbí àríwá kò ni mo kọjú sí tó mọ́ wàá kọjú sí àlùkíbílà mọ́kọjú sí alùkébílà yàgbẹ́ ibi yòówù ó lè jẹ́ ibùdójúkọ alùkébílà láyè yòówù tó bá wà láyé sọ́ba òde gbayawu lásán wí ni àbí tó bá jẹ́ pé inú ilé tí wọ́n kọ́ ni mo ti ń yàgbẹ́ hmm. ilé tí wọ́n kọ́ ni mo ti ń tọ̀ hmm. eléyìí àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé lópin ìgbà tó bá ṣe pé òde gbansasa ló ti ń yàgbẹ́ hmm. òde gbansasa lọ́ba ti ń tọ̀ àmọ́ tí nǹkan kan bá dí gàgà wájú rẹ̀ àbí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ rẹ o lè kọjú sí gbogbo ibikíbi tó bá gbà hmm. tọ́ílẹ̀tì inú ilé yín tó ló ti fẹ́ tọ̀ ibẹ̀ ló ti fẹ́ yàgbẹ́ kò sí wàhálà ń bẹ̀ lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́. wọ́n ní táwọn bá ti wá ń ṣègbọ̀nsẹ̀ ní òde gbayàwó àbí bẹ́ẹ̀ làwọn ti fẹ́ tọ̀ tí àwọn ò ti ní ṣàdúà táwọn ò ti ní sọ bí eh, àwọn ò ti ní ṣàdúrà káwọn tó wọbẹ̀ hmm. táwọn ò tún ṣàdúrà kan ni àbí báwo àbí kí ni àwọn ò ti ní ah, gbẹ́sẹ̀ ọ̀tún ah, ká lọ́sọ̀. kí èsè tó ṣe pé dansasa ni bí pápá tó ṣe pé àwọn kò nílò àyẹ̀sẹ̀ ń gbẹ́sẹ̀ ọ̀tún wọlé hmm, hmm. àyẹ̀sẹ̀ ń gbẹ́sẹ̀ òsì wọlé gbé tọ̀tún jáde táwọn ṣe àṣkárì sáré. ó ṣe mọ̀nà ó ṣe mọ̀nà ó ṣe mọ̀nà ibi gbẹ lọ́fẹ́ yá ibi tọ̀ lọ́fẹ́ tó ṣé ibi táwọn anábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà ti ń ṣe ìgbọ̀nsẹ̀ láyé jọ ṣé èsì òde gbansasa náà ni. so ibi tó ti ṣàdúrà ní pín ìgbà tó bá ti débi tó ti fẹ́ yàgbẹ́ yẹn hmm. tó bá ti ń bọ́ sókòtò rẹ lẹ́yìn tó ti tó ti bẹ̀rẹ̀ sílẹ̀ kì í ṣe pé dúró ló ti máa bọ́ sókòtò torí ẹlòmíì najú sọ̀kan tó fẹ́ wù ọ́ o ti bẹ̀rẹ̀ sílẹ̀ ọ̀hún à ń bọ́ sókòtò nídìí rẹ hmm. bó ń ṣe ń bọ́ sókòtò ńlá ọmọ ṣàdùà bisimilah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'is tó bá ti wá yàgbẹ́ tán tá yàgbẹ́ tán tó ti tábà tó ti dìde tó gbẹ́sẹ̀ àkọ́kọ́ gbọ́ fúra anak hmm. ibi tó ti ṣàdùà. Jazakumullahu khairan Sheikh Abu Maimuna láti Abuja wọ́n ní ọjọ́ mélòó ni ìgbàláyé wà fún ọjọ́ mélòó ni ìgbàláyé wà fún adà láti máa ṣe kọ́sùrì lẹ́yìn odi láì lérò wípé àwọn fẹ́ máa gbé lẹ́yìn odi lọ títí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé tọ̀ ọ̀dà ẹ jẹ́ ká mú pèlè ìnà ẹ ló kọ́ níbi ẹ ti ń pè. tó bá ti àwọn ọmọ ẹgbẹ́ máa ń tó máa fi yà. àlejò sọlá ń rọ̀ ṣùgbọ́n ìrọ̀kà tí ó kọ́ níbi ẹ ti ń pè o. Bàbá àwọn ṣèkì sọ fún wa nínú àwọn wáṣọ ọ̀dọ̀ ti ṣe sẹ́yìn pé èèyàn gbọ́dọ̀ já ìwọ ẹbí. Ẹni tó wá jẹ́ pé ẹbí ẹ̀ ó hùwà bàjẹ́ tó tọ́kì ìlú tó wá jẹ́ pé ẹnìyẹn gangan ni ó ṣe àtọ̀nà bí ọwọ́ ìjọba ti tẹ̀. Ṣẹ́ni ò tí ì dákún ẹbí. Ẹ̀kejì ìlú tí ó jẹ́ pé wọ́n ṣe eh, àwọn medical insurance health insurance rather wọ́n ṣe ní ọ̀ràn yàn kí ni òfin ṣẹ̀dí àdáni lórí fún mùsùlùmí tó ń gbé rúlu bẹ́ẹ̀. Assalamu alaikum warahmatullahi. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. ẹ ra ta. náà mo kọ yín. ó máa ń ṣàlùsọ̀rọ̀ láti yànnà lókùtà. láti yànnà láti ìyànà ológun sà. ìbéèrè yín. ẹ sà ẹ jẹ sà irun túbúrì hmm. àti magrib àti ìṣáì fún obìnrin hmm. tó bá ń kí o ṣé kíkà sókè ló lọ lágbóyè àbí kéèyàn kà jẹ́jẹ́. àkọ́kọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì obìnrin tó ẹ̀ṣẹ̀ tẹ̀kẹ̀ tó ẹ̀ṣẹ̀ lóyún tó wà ní strength kò ní ìlera rárá àforí ìdùbúlẹ̀ báwo kò wá kírun láti bíi six days báyìí sí èyí kí ni nǹkan tí ẹni ẹ lè ṣe àti pé báwo ló ṣe máa san irun yẹn ẹlẹ́kẹta sà tí èèyàn bá fẹ́ ṣe tó bá ṣe sọ́lá ó ti wá ṣe ìdú ó ti ṣe àlè ìdú tán pàtó wá ṣe tán ọmọ ẹ wá ó wá yàgbé ó wá lọ ó wá lọ ṣèmọ́ra fún ṣé ó nídìí láti ṣe ìdú yẹn padà àbí kò ní. ọ̀dà ó ti yé. alhamdulilayi. ayakunba sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wọlé tí pé wá àsìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra ẹ̀ka ti ìlú ìbàdàn yóò tún wáyé inshallah lọ́tùnla ọjọ́ àìkú sunday tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n rọ́jà fourteen forty four ah ejirọ́ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty twenty three bàkàtà bíi alago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjọba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra maarijil kobol asheikh dr sharafdin gbadebo ọrọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́lógún ọ̀ṣọ́ ni wọ́n sì mọ̀ dá lẹ́kọ̀ọ́ àwa tí a bá wà nílùú ìbàdàn wọn àti gbọ́ aláà yóò ṣe ràn fún wa insha Allah naam ṣe. ẹni tó bá rìnrìn àjò lókun ìgbà tó bá ti mọ̀ pé ìlú tóun dé sí yẹn òun fẹ́ dúró síbẹ̀ lóde wọn tóun fi ṣe ogún sọ̀lá tó bá ti débẹ̀ kì í so rìnrìn àjò hmm. yóò máa pé sọ̀lá tirẹ̀ ni màtí hmm. tó bá lò níbẹ̀ kò bá ti tóun tó fi ṣe ogún sọ̀lá onírìn àjò ni wọn máa ṣe kọ́sùrù sọ̀lá hmm. àmọ́ kó tún wà lọ́ọ́ máa bá ń pèpè fún sọ̀lá ọba ìwọ onírìn àjò wí ọbẹ̀ ni ti ń gbélé wí ṣé wàá jókòó kanu yàrá òní lọ sí sọ láti ní tó o bá ti lè lọ mọ́ṣáláṣí tí wọ́n bá gbọ́ láyè láti jẹ́ pé kí wọ́n nílẹ̀ àjòkò ṣe ìmáàmù fún wa ọ̀rọ̀ pò ń gé sọlá tó ní rákà mẹ́rin kúrú sí méjì kò ṣẹlẹ̀ irú sọlá ti tí ìmáàmù bá ṣe òun náà ni wọn náà ṣe. ẹni tó béèrè tó béèrè láti UAE wọn nígbà táwọn ti gbọ́ pé àwọn gbọ́dọ̀ jákùn ẹ̀bí táwọn bá wá lẹ́nìkan tó ṣe pé ń da omi àlàáfíà lù ń da láàmú táwọn bá wá jẹ́ pàwọn làwọn sátọ̀nà àtolùrànlọ́wọ́ fún ìjọba tíjọba fi rí mú ṣé lẹ́yìn ò sínú wípé àwọn jẹ́ ẹni tó ti jákun ẹ̀bí kò sí nínú pé jákun ẹ̀bí nítorí pé tí ẹ̀yin bá fi sílẹ̀ tó bá tẹ̀síwájú pẹ̀lú dídá omi àlàáfíà lúrú tó jẹ́ pé pákáleke àìrẹ́dọ̀fi lórí òróǹro òun náà lọ gba tìbútò róòlù ẹ̀yin náà ò ní rí lé ẹ̀ ní rọ́nà gbà gbogbo èèyàn tí ń bẹ nù lò wọ́n jẹ́ pé ọmọ ìyá yín mọ̀lẹ́bí yín òun náà lẹni tí ó da síbáṣíbá bá ìgbésí ayé yín kẹ́ kúkú sálámì rẹ̀ wọ́n rà mú kí wọ́n bá yín tún wa rẹ̀ sí wọ́n bẹ nù pé ẹ̀sẹ̀ dáadáa sí nítorí pé a kì í ran ara ẹni lọ́wọ́ lórí ìbàjẹ́ a kì í ran ara ẹni lọ́wọ́ lórí ká máa dárúkèrúdò sílẹ̀ àmọ́ ń ṣèrànlọ́wọ́ fúnra ẹni lórí àti ṣe dáadáa lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti kọ́kọ́ pè jẹ́ báwí kẹ bá sọ tí sòdodo ọ̀rọ̀ jáwọ́ nínú ìwà tó ń wù yìí jẹ́ni tó ṣe pé wọn náà máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ará yòókù ọwọ akọ ó lóun ò ní gbọ́ òun ò ní gbà kò sí nǹkan tó burú kékeré sálámì rẹ̀. wọn láwọn àyè kan wà nílé ayé níbi dá tó máa ń ṣe eh, health insurance eh, kéèyàn fi owó kan kó fi dógò sọ́dọ̀ ìjọba láti fi ṣe àdójúkọ àwọn àpèníjà tó bá ṣẹlẹ̀ sí nípa ìlera rẹ̀ bẹ́ẹ̀ hmm. pé owó yẹn nígbà tí nǹkan bá ṣe owó yẹn náà ni wọ́n máa mú nínú rẹ̀ láti tọ́jú rẹ̀ àyàfi tó bá yẹ pé iye tí wọ́n san kì í ṣe ìtọ́ lọ títí hmm. tí wọ́n padà tún máa béèrè pé kò sanwó mi sọ́tọ̀ kí èèyàn kó kópa ń bẹ pàápàá jùlọ tó bá tiẹ̀ jẹ́bi tí wọ́n ti túláàsì rẹ̀ tán làbọ̀ èèyàn lọ́rùn hmm. àtọ́bá ikú wọn làbọ̀ lọ́rùn tó sì rí bisá eléyàn ọ̀tọ̀ àmọ́ tó bá pọ̀ bá lè rí ibi sá nítọ́tọ́ náà ní kíkọ́ ọmọ kópa ń bẹ̀. nítorí pé kíkópa ń bẹ̀ ó ń bẹ nínú fífi àyè sílẹ̀ fáwọn èèyàn láti jẹ́wọ́ wa lọ́nà tí ọ̀tọ̀. nítorí tọ́dún kí n ń gbà mí nǹkan lè má ṣèyàn tí ó gbèyàn lọ sí hospital. Mm. so owó ohun tó bá sì ti gbà àgbàgbé ni. Mm. kò sínú pé òkè tó bá pẹ́ àwọn ẹni tí ń ṣerú ètò yẹn náà sọ pé lọ́dún yìí o o bukata bùkátà sí kọ́bọ̀ nínú owó yìí hmm. torí rẹ̀ wá gbowó rẹ̀ padà hmm. àbọ̀ fẹ́ fi ṣe tọdún tí ń bọ̀ hmm. ká kúkú bọ rẹ́gísítà rẹ̀ fọdún tí ń bọ̀ kò bá ti sí nǹkan tó ta kò fin ṣẹ̀ríà ń bẹ̀ ẹ mọ̀ kó fin ṣẹ̀ríà yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀ pé ẹ̀yin ah, náà tún dà kọ́ da torí pé ṣẹ̀ríà ò fàyè lẹ̀ sẹ́nì kankan láti jẹ́wọ́ rẹ̀ lọ́nà àìtọ́ ní ìsìngbà tí mi bá san hundred thousand gẹ́gẹ́ bí health insurance so fọdún kan yun in bukata hospital so ẹ̀tọ́ wo ni ẹni tó gbowó yẹn ní láti jẹ́wọ́ kò hmm. lẹ́tọ̀ọ́ láti jẹ́ ok nísìnyí káyí pé wọ́n gba owó health insurance lọ́wọ́ mi hundred thousand mo lọ sọ́spítù lódodo ṣùgbọ́n gbogbo charges eléyìí tí wọ́n á charge mi lọ́dún kan yẹn gbogbo òjò ẹgbẹ̀rún mẹ́tàlá lọ hmm. ṣé wọ́n kò change fún mi hmm, wọ́n ní kò change fún mi ọ̀dà mo lọ sọ́spítù náà owó tí mo ná lọ́dún yẹn ó jẹ́ two hundred and fifty thousand pẹ̀lú ẹ̀tọ́ wo làwọn ò fi gba one fifty tó kù lọ́wọ́ mi hmm. níbo làwọn ò ti rí hmm. so nítorí délé islam ò fara mọ́ eléyìí jẹ́ àmọ́ tó bá yẹ pé ọ̀bá rọ́nà tó wọ́n ti tú láti rẹ̀ eléyìí nǹkan mi obìnrin tó pè láti Ogun State wọ́n ní táwọn bá ń ṣe àṣùbà Maghrib àti ìṣá gẹ́gẹ́ bí obìnrin ṣé káwọn máa ké sókè lọ́lọ́lá jù ní àbí báwo ẹ wò wò tó bá jẹ́ pé ẹlòmíì tó yàtọ̀ sọ́kọ yín tó yàtọ̀ sọ́mọ yín bàbá àbẹ́gbọ́n àbábúrò yín lọ́kùnrin ẹni tó bá ti yàtọ̀ sáwọn eléyìí tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni gbọ́n sókè àmọ́ àwọn ẹni tó tọ́ pé kí wọ́n gbọ́n yín kò sí nǹkan tó burú ẹ yín sókè ẹ̀ka kí ó gẹ́gẹ́ bí ọkùnrin sallu kama ra'aytumuni usalli lànà bẹ̀wì ẹ̀yin náà máa ṣe sọ̀lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mò ń ṣe sọ̀lá wọ́n á ní ẹni tó bá ṣẹ̀ lóyún wọ́n á jẹ́ pé ń ṣe tíkọ́tíkọ́ ó ṣe bí ọ̀sẹ̀ kan kò lè dìde ńlẹ̀ ń sá ń lọ́nú mọ́lẹ̀ ni bóun ni ó ṣe máa ṣe sọ̀lá bí ṣe ń lọ́nú mọ́lẹ̀ ń sá ń jẹun hmm. so nítorí di eléyìí báyìí yóò máa ṣe sọ̀lá ti rẹ̀ bọ́ bá ṣe gbà náà ni hmm. kí n wá máa pa sọ̀lá ti jẹ kí n máa fi ráàrí kọ́ wá fún wa máa pọ́sẹ̀ kan kí n pé bò ní sísan padà àìlákàtí fẹ́sìn ni wọ́n pèlè yìí hmm. torí pé kú ń bẹ a ti kú láàrin yẹn kí làbá sọ fún Allah torí di eléyìí gbogbo sọ̀lá ti yẹn ẹ ti fi ráre lámàmà fi ráre òfin ṣẹ̀ríà wa sọ pé ẹni tó bá màmá fi sọ láti ráre lámàmà fi ráre láì kò sí ìdíwọ́ kan torí pé ìdíwọ́ tó mú yín tẹ́ bá pè láàrẹ̀ àárẹ̀ yẹn kò kọ́ dínà kẹ́ jẹun hmm. ó sì dájú pé kọ̀kọ́ dínà kẹ́ wẹ̀ hmm. ẹni bá ṣe ọ̀sẹ̀ kan ní dùbúlẹ̀ tí ó wẹ̀ yóò máa rùn bí òkú ni hmm. ó dájú pé ń wẹ̀ bẹ́ẹ̀ bá sì wẹ̀ sàǹsàn ẹ̀ ń fi tó wẹ́ẹ̀lì nura tó dájú náà ni pé tígbẹ́ bá gbọ̀n yín bẹ́ẹ̀ ń ṣe lọ́nu mọ́lẹ̀ o ẹ yàgbẹ́ síbi tẹ́ ẹ wà hmm. ẹ sì tọ̀ síbi tẹ́ ẹ wà hmm. àwáwí ò sí o hmm. torí ẹ máa máa fi sọ láti yàn ráre ni àfi kẹ́ ẹ máa tọrọ àforíjì títí dọ́jọ́ kú yín bóyá olúwa ọ̀jẹ̀ foríjì yín. ayẹkùnlá ṣéṣe lábẹ́ ìbéèrè wọn ìjọ náà kan wá wà tí wọ́n lè fi pé àwọn sọ láti kan fi fi sílẹ̀ di ọjọ́ mẹ́fà. náà láti sọ wọn kó sí. ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá ṣùgbọ́n síwájú ìgbà náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wà á síta gbangba tí a mọ̀ sí hudan wabushr ẹ̀ka ti ìlú ìbàdàn yóò tún wáyé ní ọ̀túnla sunday ọjọ́ àìkú tí ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n rọ́jà fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà tó ṣe déédéé ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty twenty three bàkàtà bíi alágo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjàba central mosque ní ìtẹ̀síwájú tíra ma'arijil kabul àwa tí a bá ń bẹ nílùú ìbàdàn àtàgbẹ́ tá a bá ń gbọ́ báyìí allah yóò ṣe ràn fún wa yóò ṣèwájú ìgbà náà lọ àṣeyẹ Nurudeen Gbadebo ọ̀rọ̀ jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì wọ́n dá lẹ́kọ̀ọ́ láti Ghana wọ́n ní ṣe Islam fara máa ká máa ṣe subhanallah alhamdulillah allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n tá máa ṣe lẹ́yìn àwọn sàlàwátì ọ̀ranyàn ipe ká máa ṣe nígbà tá a bá ṣe àwọn náfìlà wa náà rárá o obìnrin tó tún béèrè wọn béèrè pé tóun bá ti sàlù alátàn tó sọ pé lẹ́yìn rẹ̀ wọn á lòún gbọ́ ọmọ lọ́mọ yàgbẹ́ sóun lára báwo ni ìgbà yẹn lẹ́kàn fọ̀nù hmm. tó bá yàgbẹ́ sí yín lára bí bọ́mọ tábà kọ̀ bàlùwà là ń jẹ́ hmm. so ẹni tó ní kí àwọn máa ṣe subhanallah walhamdulillah wallahu akbar mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n hmm. lẹ́yìn sọ̀lá tó jẹ́ náfìlà kò sí wọ́n gbà wá pa ànábì máa wí lẹ́yìn ọ̀ràn yẹn ni ànábì sì ṣe wá lójú kòkòrò ká máa wí lẹ́yìn ọ̀ràn yẹn kì í ṣe lẹ́yìn náfìlà. láà broda abdulkadri láti Port Harcourt wọ́n ní rasulillah sallallahu sọ pé àdúrà nìkan iná ni ó lè yí kádàrá padà wípé ǹjẹ́ àdúrà yìí lè yí ìjọ tí allah subhanahu wa ta'ala ti kádàrá pé èèyàn ó kú ṣé ó lè yí padà tí àsìkò ìṣẹ̀mí èèyàn yóò sì gùn síwájú sí i. kádàrá náà lọ́jọ́ tó kù so àdúrà náà ló lè yí kádàrà padà ṣùgbọ́n ló wá sọ pé òun nílò ẹ̀mí ẹnìkan lára ń gbàtọ́jọ kù rẹ̀ bá pé ó hmm. lè fi ọ̀rọ̀ alukur'ani fi challenge ọ̀rọ̀ hadith hmm. nítorí pé alukur'ani kì í takò hadith hmm. hadith kì í takò alukur'an ilé kí oníkẹ́ máa lọ ibẹ̀ láti gbẹ́sìn yìí. ẹ jẹ́ kí nà ẹ lórúkọ yín bí ẹ ti pè yí ìbéèrè yín látọ̀ yọ. ìbéèrè ṣe ó dáa kí ẹ máa ti kí ẹ máa ti kí ìkànnà ọwọ́ kéèyàn máa fi eyín gé ìkànnà ọwọ́ ó ti yé ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulah ọkàn ìgbà tí ń pè. alhassan ló sọ̀rọ̀ láti òjìkàdá. ìbéèrè yín. ìbéèrè mo kọ́ fẹ́ kí ṣèkì wa ní kọ́lọ́run bá a lọ ara wọn lórí dáadáa. àlọ́ àtàbọ̀ wọn kọ́lọ́run bá ẹ̀ṣọ́ wọn. gbogbo gbìyànjú wọn lọ́sàn-án lóru lórí ẹ̀sìn islam bẹ́ẹ̀ islam ṣe yáwọn yẹn ọlọ́mbà wọ́n gba àdùn wọn ládàá rẹ̀. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé kéèyàn máa yá àwọn ẹ̀tàn lọ́dọ̀ àwọn network provider ṣe hmm. haram ni. Hmm. mo wá ní báwo nípa data wọn tí wọ́n ní kéèyàn bá ní airtime kan pé ẹ lè fi ẹ lè yàgbọ́rò data èmi máa fi san yín báyìí ẹlẹ́kẹ̀dẹ̀ ni ah, pé. ẹja mẹ́yọ̀ kan torí ọjọ́ tó ti lọ ẹ má bínú tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́kẹ́ wọlé padà. àwọn ní kí ni ìdájọ́ kan máa ṣe yín gé kan náà hmm. ìfíṣe yín gé kan náà kì í ṣe nǹkan tí Islam tó kọ́rọ̀ jù wá lórí ẹ̀ torí pé ìdọ̀tí máa bẹ́ẹ̀ ní ìkànnà náà ni sókè àwọn bá sì lọ jẹ ìdọ̀tí ìkànnà rẹ̀ mọ́ nǹkan tí bá ń gbé ní pẹ̀lú tọ́ rẹ̀ hmm. ẹni tó pè láti Chikanda pé ńgbà tí a ti mọ̀ pé ká máa yáwó fún àti rí ọ̀rọ̀ sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ń gbéni lọ síbi rìbá báwo wá ni táwọn máa ń ya dátà náà ń kọ sòtò láti jẹ́ pé iye dátà tí wọ́n ya yín iye owó rẹ̀ ni wọ́n gbà wọ́n ní dínkù nítorí pé ẹ̀rọ àfẹ́ yáwó gbà òun náà kò sí nǹkan tí ó burú ń àmọ́ tó bá pé wọ́n dínkù sí tẹni tí ó ra dátà lẹ́ẹ̀kan náà tó sì lóde lẹ́ẹ̀kan náà sokọtọ́ tiẹ̀ náà rìbá náà ló náà jẹ. ayọkùnrin ṣe tí wọn bá tún wá lékún kọ tí wọn bá lé dẹ́ta nǹkan. àbùkátà pé kí wọn lékún fẹ́ẹ́ bá lè tẹ nọ́mbà kan tán fi lékún àti nine zero six. náà jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹ́run lóró ní insha Allah ọjọ́ mẹ́jọ ní láti máa pàdé kí aláàkọ́ṣọ́ àjùgbà náà ọkọ̀ pàtàkì lọ́wọ́ alimadina center ní pápá rẹ̀ lọ́gbọ́mọṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí aláàkọ́ bá wa fi ṣe àlékún dáadáa àti ìtẹ̀síwájú rere fún wa ọkọ̀ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọ̀jì aláṣẹ atolùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ́mọṣẹ́ tí wọ́n ti ń fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yìí wá ọkọ̀ pàtàkì lọ́wọ́ abu zainab tí wọ́n dìjọ́ kọ́ orin wà pẹ̀lú brother abdulwadu àti brother waliyullah jazakumullahu khairan ọ̀làdùn níbi lólókọ̀ mi títí ọjọ́ mọ́jọ ìní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.